وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfa wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam ben haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. الحمد لله وحده ثم الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba. Alhamdulillahi wa rabbuka laysa yarju ghayra shay'in. Ọba tí wọ́n pẹ́ kò tún tó fẹ́ gbà lọ́dọ̀ àwọ̀ ẹ̀dá ó fún wa náà tó fún wa tán ni. Wa rabbuka laysa yarju ghayra shukrin. Àmọ́ ẹ̀ tó kàn ní ká máa fi dúpẹ́ yìí, ó fẹ́ ká ya tó mọ̀ọ́rẹ́ náà ni. Wàṣù kírù lè máa rògì lílí mú ọ̀tún ìsìtì záàdá. Fàṣù kírù lè máa rògì lílí mú ọ̀tún ìsìtì záàdá. Àṣírí eré tó dẹ̀ pa máa sábẹ́ kéèyàn máa dúpẹ́, máa lékún mi. Àkíṣíkúr. Dúpẹ́ fọ́lọ́wọ̀n. Máa ń tàrọ mí ní òòlì Dúpẹ́ fọ́lọ́wọ̀n bá tó rí àǹfààní tó pọ̀ lọ́dọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni dúpẹ́ fáwọn èèyàn tí wọ́n bá ṣe dáadáa fún ẹrẹ́ tó jẹ́ ní sábàbí dáadáa rẹ̀. Tẹ̀sí dùbí ṣúkìrì yìí lè ìlàlì ìrọ̀dà. Tẹ̀sí dùbí ṣúkìrì yìí lè ìlàlì ìrọ̀dà. Lábẹ́ ọpẹ́ dúpẹ́, wọ́n pọ̀ tó kọjá tí wọ́n náà expect tó kọjá ìrètí rẹ̀ tó beyond the expectation rẹ̀ tó beyond the imagination rẹ̀ wà rí pọ́lọ̀ wọn padà máa ṣe fún ẹ látara kí ni látara pọ̀ ń dúpẹ́. لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد Àdéhùn lélẹ́yìí látọ̀dọ̀ Ọlọ́run ọba wa tó dá wa. Lẹ́yìn ìṣàkárí tó. Ọlọ́run tẹ bá ti ń dúpẹ́ pẹ́rẹ́. Láàzí ìdáná kú. Pàápàá mo ṣe ládéhùn mọ́ nǹkan pa fún yín pé màá fi kún oore yín. Wàlá ìkàfàrọ̀ tẹ́ kí ń dúpẹ́ tẹ́ máa ṣe tí mo ní ẹ̀kí. Ní kàfàrú tó mú iná àzàbí láṣẹ̀dí. Aláwọ̀ náà fẹ́ ran wa létí lẹ́ẹ̀kan sí ni pé ìyẹ̀wò Ọlọ́run bá le gan béèyàn bá kọ̀ tí ò dúpẹ́ tóun bá gba nímú pẹ̀lú ìyà èèyàn rántí pọ́lọ̀ ń ṣòro fún ni rí. Abẹ́rẹ́ àbákójọ́ gbogbo orí tó ṣe fún wa yìí, Ọlọ́run já mú orí já dúpẹ́ o májá padà wá máa gbé náà nira ọ̀nà ti pé ah, ọlọ́ndẹ̀ kẹwàá ń gbà kan àdẹ̀wà mọ̀ ní o àwọn ah, máa ṣe o ah, àwọwà rẹ̀ lè ní ọlọ́máfíro rẹ̀ ṣàdánwò fún wa o bákanáà tọrọ àlékún ọlọ́run fún anábà Muhammad sallallahu alaihi wasallam an bẹ ọlọ́run àlékún yọnu rẹ̀ kó bá wa ṣe fún àwọn aṣíwájú rẹ̀ tí ṣe àwọn sọ̀hábá akẹ́rẹ́wà káàbọ̀ sórí ètò ètò yìí lónìí ìpè òdodo inú tafsiru wa suratu Fatir an bẹ ọlọ́run bá subhanahu wa ta'ala ìta ń gbọ́ àti ìta ń sọ yìí kọlọ̀n kó jọ kó lóní sábàbí oríire fún wa láyé ní ọ̀sáre wa àti lóòjọ́ àríkẹyàmọ̀ wa a tún tẹ̀síwájú níbi tá a bá àwọn àyàtù yìí dé ní àná bá ṣe ń túbọ̀ ní kankan èjèèjì ẹgbẹ́lá ń kójọ kó fi yé wa o. jẹ́nà tó ń dè ní yẹ́dẹ̀ kọlu náà yóò ṣàlá ọ̀nà fi ńlá mi ní àṣà wíran ولباسهم فيها حرير Ilé náà ni ta tún kẹ́yìn lánàá, ní sọ́rọ̀ àbá ti ń jẹ́ ká mọ irú ìkẹ́ ìgbádùn ilé tó ń bẹ fún àmà àlìjẹ́nà ni. Àwọn tí a máa fi gbádùn lọ́run, àwọn tí ò ní tán ni. Àwọn oore tí ò ní ẹ̀sáyà, àwọn ìkẹ́ tí ò ní dàrú àwọn ìgbádùn tí ò ní lópin ọ̀nà àwọn ilé ìtọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ìtò palẹ̀mọ́ rẹ̀ kalẹ̀ bí gbogbo ọmọ alìjẹ́nà níjẹgbẹ̀rẹ̀ alkiyama kódà nínú àwọn ni àwọn oríṣiríṣi àwọn obìnrin rí tọmọjá àwọn obìnrin tí kìí ṣe olóòórùn tí kìí ṣe àwọn obìnrin tí wọ́n ṣàlejò olóṣooṣù ọlọ́run akó ti gbogbo ọmọ alìjẹ́nà nígbàdùn bẹ̀ fún gbogbo ọmọ alìjẹ́nà jẹ́ náà nínú àwọn oríṣiríṣi àwọn aṣọ

kò ní gbó. wọ́n dé ní ìyẹ́dẹ̀kulú náà ha yóò na fi ha mi ní àsáwírọ̀ mi zahabi wà lò á. ẹran àwọn àlúùlú lóríṣiríṣi ó wà nínú àwọn ọ̀gbádùn náà àlùjánnà tọ́lọ́ fẹ́ fún wa kí ni tí wọ́n ní láyé gbogbo tó kó sọ́run tó kó sínú wọ́dọ́ọ̀pù nílé mélòó ni. lẹ́gbẹ́ ìtọ́lọ́wọ́n bá fi kalẹ̀ fún màlìjánà jẹgbẹ̀rẹ̀ fi kíyàmà. wálé bá a zùn hàn fi ha harí. aláàbá náà àwọn aṣọ tí àwọn màlìjánà tún máa wọ́n jẹ́ náà àwọn aṣọ àríìrí ni ó àwọn aṣọ tẹ́ ń wọ̀ láyé tẹ́ ń aṣọ táwọn ọlọ́lá tàrìjánà ó jù bẹ́ẹ̀ lọ. Wàkọ́lù alhamdulillahi alladhi azhaba anna al-hazan. Inna rabbana la ghafurun shakur àwọn àlìjọ́nà ń jọ gbìnà kẹmù a máa ní ọlọ́run a máa dúpẹ́ o. ọlú lè hamdúlìláyì lẹ́bí azihaba anna lè hazan. ọ̀rọ̀ yìí ọlọ́run jẹ́ kí mi àti ẹ̀ náà wà nínú ẹni tó máa sọ́njọ́ náà nígbà tí yàn bá bá dùnú pàdé ìyẹn appreciate tí yàn rí. ọlú lè hamdúlìláyì ọmọ àlìjọ́nà máa ní ọlọ́run ọba o a dúpẹ́ fún ẹ o a dúpẹ́ o. ọ̀bí azihaba anna lè ọba tó kó wa àwọn na ara ti wàhálà tó ń rí láyé ìdààmú tó ń rí láyé ọjọ́ wọ́rẹ̀ mi ọjọ́ orún kùn mi ọjọ́ orí ń fọ́ ni ọjọ́ wàhálà ẹbí ọjọ́ wàhálà ibiṣẹ́ ọjọ́ wàhálà ará àdúgbò ọjọ́ wàhálà ọmọ nílẹ̀ gbogbo oríṣiríṣi wàhálà tó ní ti fojú wínà rẹ̀ láyé ọjọ́ wàhálà ọjọ́ ló mú jọ yẹn ojú rẹ̀ rí tó aràn yẹn náà ọjọ́ bàá tí wọ́n ìwé tó ti sọnù Gbogbo wàhálà ní ayé yìí. Wà sí ikọ̀ lẹ́bí náà takọ̀ rọ̀bà ọmọ ìlàlìjánà ti zúmarọ̀. Ọlá ní játọ̀ àlìjánà bá máa bẹ̀rẹ̀ sí rìsífì ìdùnnú. Wà sí ikọ̀ lẹ́bí náà takọ̀ rọ̀bà ọmọ ìlàlìjánà ti zúmarọ̀. Ọlá ní kí àmàlékà bẹ̀rẹ̀ sí ẹ́skọ́tì wọn lọ sínú àlìjánà ni o. Zúmarọ̀. A máa tẹ̀lé wọn, a máa mú wọn lọ níjọ níjọ, a máa lọ kẹ̀tíkẹ̀tí. Àtàà ìlà جاءوها وفتحت أبوابها Ara nígbà tí àwọn bá kọ àlìjánà dẹ́nà àlìjánà báyìí. Wọ́n futhat abwabuha. Wọ́n wá ṣí ilẹ̀kùn fún wọn. Ẹmọ bí bọ́ ṣe ń ṣílẹ̀ bọ́lọ́lá Allah akbar. Wọ́n wá ṣí fún àlìjánà báyìí. ọmọ àlìjánà ma wá wọlé àwọn ẹ̀lẹ́kà wá àwọn tọ́lọ̀ wa ní kí wọ́n wá dúró máa mọ́nítà àlìjánà fọ́mọ àlìjánà

Àwọn aṣọ fún wa jánà ẹgbẹ́ tíbìtùn, ó yẹ ẹgbẹ̀rẹ̀ gbádùn yìí. Tíbìtùn. Kò ẹgbádùn kan ní kése lélè tẹwà dé báyìí. Tíbìtùn. Full of enjoyment lélè ẹwọ bí ìgbéyàn bá ti wọ bí kò tún jáde máa bí a bá ti wọ́n àlìjánà ṣe kọ̀bùlúwà sí pọ̀sẹ̀ntíyàn tún lọ mú tàmá kí n ṣe bí tí a máa ń wọ̀ tuntun jáde ìyá wà nínú gbádùn mi tí yàn bá wà nínú èsì ìgbà mi tó bá bọ́ọ̀lẹ̀ ní mọ́tò tó ní èsì tí wọ́n fi gbé ẹ̀ àbọ́ ọ́fíìsì bí tí èsì wà àbọ́ lọ sínú báǹkì wá gbá èsì sára tó bá bọ́ọ̀lẹ̀ tánú bí o ah ah ìta o Allahu Akbar ṣé bó ti ṣe fẹ́ máa lọ rí lọ́hun nìyẹn láti ní kò ṣe tọ́lọ́hun láyé kí àyẹn kó mọ láyé kó má ṣẹ́kù sọ́hun ọmọ àrìjánà tó bá ti wọ́n náà báyìí kò tún sí òru kò sí ìgbóná kò sí wàhálà kò sí dọ̀tí kò sí pé nǹkan kan pàsí mi létí orí yún mi etí yún mi ojú yún mi ẹsẹ̀ yún mi mo fẹ́ Allahu ẹ̀yìn dùn mí ẹgbẹ́ ń dùn mí salamun alaykum tibtum fadkhuluha khalidin àwọn àjánà inú ròdùnú tó máa wà ń jẹ́ náà àwọn máa sọ fún ọ pé ẹkù rere wa qalu alhamdulillahi alladhi sadaqana wa'adahu. Èsì tó máa jọ́nà ló máa wá fi jọ́ náà ni. Àkọlù. À kọ́lọ̀ ń ṣe mí àti ẹni nínú wọn. Alhamdulillah. Bẹ́ẹ̀ náà ṣe ń gbọ́ wa kọ́lọ̀ ń ṣe yín náà, àwọn àti ọlọ́ ń ṣe wá lọ́mọ àlùjánnà o. Àmín. Kò sórí eré ń bi pé kéèyàn farada ń tàn farada láyé kéèyàn tó wá lọ jẹyà lọ́run kó ń sórí eré o. Àkọlù Ènìyàn ò gbọ́n o. Tó bá ẹni tó wáyé tójú rẹ̀ ń rí gbogbo tójú ẹ̀ ń rí láyé yìí tí ò tún wá ṣe tọ́lọ́run láyé tó tún wá ṣe tí ń dá tó tún wá lọ ń jẹ̀yà lọ́hun ogọ̀ tó báyìí Mm. ṣùgbọ́n àlìjáná jẹ́gbẹ̀rẹ̀ kẹ́ máa ní ọlọ́run adúpẹ́ fún ọba tó pé àdéhùn tó ṣe fún wa. ọ̀dàkọ̀nà wọ̀ àìdáhù. ọba tó lòun máa fi àwọn ẹni tó bá ṣe ohun ní kí wọ́n ṣe láyé sínú àlìjáná ó dẹ̀ wí ó ṣe bẹ́ẹ̀ ọlọ́run adúpẹ́

ó dà pé ẹ máa nídìí kẹgbà gíláàsì kò sí lọ́hùn kò wẹ́rẹ́ ojú. nàtàbá wa mínà lè jẹ náà ti ṣàìfẹ́ náà ṣe àá. inú gbádùn mi téèyàn ò ní di pé èèyàn ṣe ẹ̀kùn ó wá ń ṣe gọ́gárì gbogbo gbádùn ayé ìwẹ̀ là ń gbádùn náà tí wá ń jọ wá lójú bóyá bá ṣe ṣe àbúlásì bóyá bá ṣe lówó tó láìlè yẹn ṣe ń gbénú ẹ̀wọ̀n tó ó ṣe rí nìyẹn bọ́gílárì tí mẹ̀kúnnù bá ṣe tí wẹ́dà bá kúrò ẹ̀lọ sílé olówó afẹ́lẹ̀ lọ sí mọ́lé ṣe ó tí mo sọ fẹ́ ẹ̀rẹ́ ó fẹ́ pa mí ni ó fẹ́ ṣe mí léṣe ha torí pé owó tí olówó ma fi ṣe bọ́gláàrí wíńdò kan tí mẹ̀kúnnù bá rí kódà mẹ̀kúnnù lè fi ṣe foundation lé tó tútù ẹ̀ tó délé intel bó o bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni security

gbogbo gbádùn yẹn gbogbo enjoyment yẹn. fani ọ̀nà àjùrù ní àmìlì. ọlọ́run ọmọ ọmọ fi compensate ẹni tó ṣiṣẹ́ láyé ni. ọ̀pọ̀lú lè hamdulillahi allazi azhaba anna alhazan. àwọn náà lẹ́wọ̀n àdìjánà fi máa dúpẹ́ ń jẹ́nà pé ọlọ́run àdúpẹ́ o. rabbana laghafurun shakur. adúpẹ́ tó bá mú wàhálà ilà ìlú ayé kúrò tó padà wá pàdé jánà kẹwàá ah, Wọ́lọ́run nìkan náà lọba tó tó dúpẹ́ fún. Náà làgọ̀ fún ìṣàkó. Ọba aláforíjì ni rẹ ọlọ́run. Ọba tó tó ẹni ẹ. Àlàbí aṣọ́là náà dáwọ̀ ìmúkọ̀ máa ti mi ń fàdìlì kí láàyà máa náà fi ìhánà sọ̀bọ̀ wà láàyà fi ìhá lógún bẹ̀. Ẹ tún bá gbọ́ àwọn àlìjánà ń inú ìdùnnú yìí pọ̀ débi pé ẹmọ tí èyàn lọ sí hajj lásán hajj ń tò sí ń bí ọmọ nàìjíríà tó bá dé láti hajj <laughs> mi ò rò pọ́ nílẹ̀ kan tó fẹ́ wà lágbàáyé tó máa ń ròyìn hajj tó bí ọmọ nàìjíríà ṣe ròyìn àwọn èèyàn náà tó bá lọ kọ́ ọmọ nàìjíríà ń lé fẹ́ gbọ́ ròyìn hajj ni báwo lọ ń ṣe àwọn àwọn àtúndé rò fún ah, ah, pẹ̀lú nàìjíríà náà máa da ọ̀gá tiwa náà ti ní yàtọ̀ sí pé iṣẹ́ ìjọsìn tí àwọn èèyàn lọ ṣe tí ó pọ̀ àwọn facilities tó wà ń bẹ̀ lásán ẹlòmí ò wọ lift kò gúnnú lift rí láyé ẹ̀ hajj ló ti gùn for the first time in his or her history <laughs> tó bá wá dé báyìí wọ́n mú ẹjọ́ rò ẹlòmí oríṣiríṣi àwọn nǹkan tó ń jẹ lọ́wọ́n oríṣiríṣi èso oríṣiríṣi ah, ìgbádùn gẹ́dẹ́múkẹ́ àbẹ́ ẹlòmí gbà tó bá tẹ̀ tó kọ́kọ́ wọnú plane bá kọ́kọ́ pé ah, ah, ayé tó kù sí bí inna lillahi wa inna ilaihi raji'un Bẹ́ẹ̀ni tó rí ìgbádùn láyé ṣe máa ń rojọ́ ìgbádùn tó máa máa tójọ́ fún gbogbo ẹni tó bá tún rí. Ìjọ tẹ́lẹ̀ mi bá fẹ́ káwọn èèyàn mọ̀ pọ́n ti travel outside the country rí. Tó bá ti wá jókòó sáà ní èèyàn, a máa ah, sorry, mo rò pé ìgbà táwà ní <laughs> ó fẹ́ já wọn sí ni. Ó fẹ́ káwọn Ah, ó wá fẹ́ ọmọ àlìjánà náà ń gbàtà bá rí gbádùn ní àlìjánà alábí kò tó máa sọ fún ní kíyàn tó máa kàbùrùbùrù ahàlà náà dáàrọ̀ ìmọ̀kọ́ máa ti mi ọba tó pé ó padà wá jẹ́ aláǹfààní àti rí ìdùnnú nínú ọlá rẹ̀ wa níbi lónìí láyà máa fi sọ́bọ̀n a máa rú pé a ti tẹ́ ń sọ ṣùgbọ́n ibi táwà tí ẹ́ pé láyà mọ́ súnà fi ìhà ibi táwà tí kò sí ẹni stress kankan láyà mọ́ súnà fi ìhà ibi dáadé bí wípé kìí rẹ̀ wá kìí sú wa ilé ayé ọmọ gbogbo tó kójúra kó tó lè súnmọ́ ìyàwó ẹ̀ tó lálàáfíà má ìwọ náà gbogbo tí wọ́n náà ti lò tára ẹ̀ kọ́dà bẹ́ẹ̀ lómi fẹ́ ṣiṣẹ́ àbí kó tún kọ́kọ́ lu àwọn oògùn kan náà kó tó lè ṣiṣẹ́ òun náà lọ fi kó oríṣiríṣi àwọn egbògi olóró oríṣiríṣi ní mọ́tò á lò àwọn tó ń pẹran mí á lò àwọn tó ń lagí á lò torí pé kò lè fún ordinary ara ṣiṣẹ́ àbí kó fi ṣùgbọ́n kí ni tó bí àwọn èèyàn tó sún ọdé bí irú ẹ̀ kí ló tì wọ́n dé bí irú ẹ̀ kò sún tó sún ọdé bí irú ẹ̀ náà kọjá ti rẹra ayé ló ti rẹra rẹra lọ́rùn ẹni tọ́rọ bá ní kó wọn náà jẹ́nà kí rẹ̀ ráńdẹ̀ o. Ẹlẹ́rí àhàlà náà dàgbà límù kọ́ mẹ́tí mi ń fọ́dílì láyà máa súnà fi hànà sọ́bọ̀ wà láyà máa súnà fi hà lógó. Àbí kó jọ, ó mọ́ ṣàlẹ̀ jẹ́nà lè wọ́ wá o. Àmínà. Bí wọ́n bá ti wá dé náà lè jẹ́nà, ìdálẹ̀ jẹ́nà kárí kọjá. Kárí kọjá. Àwọn bàbá ní bí àwí ìlàdé ọ̀rọ̀ bù ṣe. Eh, bí àwí ìlàdé ọ̀rọ̀ bù ṣe. Tí a bá ti dé náà jẹ́nà kò síbi tí a tó ń lọ máa ń. Tí a bá ti wá dénú gbádùn yìí, ah! Allahu Akbar. Ọlọ́run jọ ṣe wá lọ́mọ náà látọjọ́ à ń sọ nítorí pé káwà tí bá máa wọ náà ni má máa sọ pé làláì kí ni tẹ́ ń sọ ẹ gbé mi tì sẹ́gbẹ́ kan ẹ ya fèsì ilé ayé títí a lè fi ẹ́ lẹ̀ afẹ́ká sọ fún ẹ pé kájọ ṣoríire yẹn kó rọrùn láti ṣoríire èèyàn máa jẹ́rẹ̀ ń pàní ṣètọ́nì òfìyàn lọ́rùn lẹ̀ èèyàn èèyàn ní dá lóhun ìpẹ́tọ́lọ́run ló ń ìpẹ́ tán ni ó máa dùn lójú àti ilé tí ń gbà tó ń gbà tí tó ń wo ṣùgbọ́n tó máa tẹ̀yìn ẹ̀bọ́ ah, àbámọ̀ ní ogun tí ṣe tọ́ ní wáwọ́ sáwọn ẹ̀pẹ́ kan wá ṣe kan wá ṣe táwọn ẹ̀lọ́ ń ṣe lónìí kò lọ́la kò lẹ́yìn kò látúbọ̀ tán eléyìí náà lọ́bí ń pè ẹni gbogbogbà wípé ṣètò ọlọ́run má ṣètò ṣù alladhina kafaru lahum naru wa la yukhaffaf ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور هنا الشيخ عبد الواصي ṣe bá káyà tó tẹ̀lé والذين كفروا torí pé àti ròyìn ìgbádùn àlìjánà àti kọ̀ndíṣàn àlìjánà jẹ́ gbẹ̀dà kí á mọ̀ bó ṣe fẹ́ rí ó wá yẹ ká tún wá sọ̀dà kejì والذين كفروا pé a máa láǹfààní àti gbọ́ọ̀rọ̀ yìí pẹ̀lú ìdàkejì rẹ̀ ọlọ́run jẹ́ mọ̀ bórí ire ṣe ń bẹ fó lórí ire àti bórí ibú ṣe ń bẹ fún lórí ibú kọlọmọ́ṣe mi àti lórí ibú wọ́lẹ́bí iná káfàrú àtàwà àtẹ̀ràndínà wa ọlọ́mọ́ṣe wa lórí ibú o ọlọ́mọ́jà wọ o wọ́n yẹ láìmọ́re tí wọ́n gbọ́nràn lahum àwọn tí wọ́n yí padà tí wọ́n takú tí

ṣẹ́rin tó ma wá dùn jù ń jẹ́ náà láyò ìtọ́ àlẹ́ ihe mú fáyẹ mú jẹ́ kí ní wà tó dẹ̀ máa dùn gbà náà torí kò dẹ̀ sí nǹkan kan tó fẹ́ káwà lára mọ́ ń sọ fún yín tó kò dẹ̀ sí wàhálà torí pọ̀ màlìjọ́ náà dẹ̀ ní banújẹ́ mọ́ ọ̀rọ̀ pé náà ń jọ wa ń banújẹ́ kò sí banújẹ́ lálejọ́ náà ìró banújẹ́ banújẹ́ ìró dùnú

ó ti jẹ́ ó ti pẹ́ lórí báyìí ṣójú ẹ ti já bẹ́ẹ̀ náà na máa náà jẹ́gbẹ̀dà kí a láyọ́pẹ̀gbọ́ àléyìn fàyàmú tú ọlọ́ni máa máa retí pé kóhun ọlọ́run ṣèdájọ́ fún wọn káwọn wá kúlẹ̀ kan náà ikú wọn kú tí kàlúwàsì ikú àwọn ọmọ náà tó bá dúró níbi tí yà ti ń jẹ burúkú burúkú àwọn náà wá fẹ́ kú ṣẹ́wọ̀n pọ́ dànà láyé náà tó ń jẹ́yà ọ̀dájọ́ kú fún ó kàn ń jẹ́yà nínú sẹ́ẹ̀lì ẹmọ̀ kó náà máa wá gbogbo ọ̀nà bí kó para ẹ̀ torí ẹ̀nà ṣe máa ń tọ́bá ti mọ́ dànà mí lẹ́sẹ̀kẹsẹ̀ ọ lè gba bẹ́ẹ̀ tí ń díẹ̀

a máa fi wọ́n mọ́ ọbẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un alábá ti tíwa níyàwó yuqba alayhim fayamutu aláwọ̀ bá ní kò ní ọ̀ ní kú ọlọ́run kò ní ṣèdájọ́ fún wọn kí kú

kò síná fún wọn kò sáré jọ́nà fún wọn ẹ̀yẹn di ẹ̀pẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. fàyà pèpèrè náà máa sọ pé yà lẹ́ta ni. kún tuntun ọba. ọ̀nà ni a ayé ètò náà lé ní rè kó náà di ẹ̀pẹ̀ ilé iṣẹ́ rọrùn. fàyà kúlù lẹ́ta ni kún tuntun ọba bó ń bẹ̀ lórúkọjọ́ ń pẹ̀ nípẹ̀kúpẹ̀. Dáálì kẹ́lì ọ̀mùlẹ̀ hàn Kọ́ọ̀rọ̀ ní ọjọ́ yọ ọjọ́ òdodo ni kò tún mọ́ ọkùnrin. Ṣá àtọ́kọ́lọ́ ìlàrọ̀ bí i máa bá a. Alára ni tó bá fẹ́ bó ṣe ń gbọ́ yìí kó tètè padà sọ́dọ̀ ọlọ́run bá rẹ̀ kó máa lọ́ṣẹ̀ sí. Iná àrùn náà kó máa dábà wa o, wọ́n kì wá ti yà dáa. Àwọn ní jẹ́ ọ̀gbẹ̀rẹ̀ kẹ́mọ̀ ńgbàtẹ́ dá kankan bá rí tó ń dá lára láyé. Ẹkùn olóòlè káfíù. Olóòlè rí àwá fò sókè máa dúpẹ́ pé Ọlọ́run ó ṣe mo dúpẹ́ o kọ́dámátì yàdá. Ah, ah, iṣẹ́ irinṣẹ́ iṣẹ́ mo sọ ń jọ́ mo jẹ́ ah, ọmọ tó fẹ́lẹ̀ tó fìdí rẹ̀ mi. Yàlẹ́ ìtàní. Wọ́n náà wá bú sí pé. Kún gbàmù. Ẹkùn ló lè káàfìr. Ọlọ́run di yẹ̀gbẹ́ lé ní ẹ̀yẹ̀gbẹ́ fóòrùn. Ọ̀nà ti yẹ̀gbẹ́ wọ́n tó ṣiṣẹ́ náà ló máa jẹ́ṣẹ́. Fàyá! Ọgbọ́n tán tán ẹlẹ́lẹ́nu ní jẹ́ṣẹ́ wa ìwọ náà ni wàá jẹ iṣẹ́ ẹ̀rọ kókó ní ẹláyé. fàyà ayọ̀hálẹ̀ ìsánù látàtàkà bàrà. lábẹ́ sọ fún ọmọ ẹ̀dẹ́yàn láyé lónìí látàtàkà bàrà. látàtàkà bàrà. má ṣe gbéraga sọ́lọ́ wọn bá rẹ o. fàyà ìtàkù dàmálì fàkọ́rùnù àwòfàrà. wọ́n òní tó kọrún náà. Kùdà máa lè fà kọrún àwọn fara. Wọ́n náà mọ́ ti kọrún náà níláyé wọ́n ti gbọ́tún rẹ̀ tó bá ti ẹ̀wà mọ́ ti kọrún náà ó gbọ́ bàbá tó kúnjẹ́ oní dántàtà. Ṣéwọ́ nílàjí ní bàbá yìí. Fàyíntẹ́kù dáa máa lè fàkọrùnù àfàrọ̀. Ọmọ àti kọrùnà kójọ láyé. Wàyí kàánà mìfìlù lè bá ṣarí náà gàdẹ̀rẹ́ tó bá pé ìmọ̀ ni wọ́n ń pè ẹ́ ẹ̀rẹ̀mí ìwé tó kàn ló yí orí ẹ̀ kànà tó bá pèwé yẹn ló bá jọ ẹ̀rẹ̀ ìfìlà lè bá ṣáré àìlèmọ́kà àjòhó ibùdó mọ̀ ni fàlásàmìnà ṣe ìfọ́nù fílẹ̀ ilé-ìmì àkínsára jẹ́ ìtàlàyé fún ẹ tó lè ní kò mọ̀ gbogbo tó ní kálukú bá ní owó ní ìmọ̀ ní gbajúmọ̀ ní àwọn kan ní lánàá tí wọ́n símọ́ lónìí àwọn kan wà lónìí wọ́n ní lánàá ṣùgbọ́n àwọn wà wọ́n dàbí ìgbà tí wọ́n wà láyé má àti wá wà bí aláìsí ìtiwọ́n náà ní ṣe pẹ̀lẹ́ kírun rẹ̀rà rẹ̀ ńlẹ̀ fọ́lọ́run ibi allah assalamu alaikum wa لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ìpínlẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní 080 35 75 14 66 facebook page wa ní dáwàtò lẹ́hàkì lẹ́nà abẹ́òkúta.